inú àwọn tí wọ́n rí pàṣán rìbá tí wọ́n wá sí wáàsí rẹ̀ fún gbogbo ayé wáàsí ilẹ̀ lápẹ̀ òun ni general olúṣẹ́gun ọbásanjọ́ olórí orílẹ̀-èdè ìlànà ìjẹ́ lè wádìí ni o ọ̀rọ̀ tí president ọbásanjọ́ as a president the then president sọ́ọ̀ta ni wípé if you ask me what the worst thing in the world is i will say it is interest Uh-huh. ọbásanjọ́ níbẹ̀ yẹn bá bí mé pé gbogbo nǹkan tó burú láyé which one is the worst of them all Ewo ló burú jù ọbásanjọ́ níbẹ̀ yẹn bá bi òun bèèrè yìí òun ọ̀sọ̀ pé interest ẹwà ní kí ni bàbá rí lọ́bẹ̀ tó fi wà rọwọ́ mo fi lẹ́ni tí pàṣán gbogbo ẹni tí ó mọ̀ pàṣán rẹ̀ bá ní ló fi rọ̀pọ̀ dà ọbásanjọ́ ní ìgbà tó ń wà as president in nigeria ẹnìkan ò lè ní access sí rẹ́kọ́dù àtowó tí nigeria ní àti gbèsè tó jẹ tó jù òun lọ he asked for the record pé ajẹ́gbèsè ajẹ́gbèsè èló la yá ó ní what is on record ni pé nigeria ya, gbogbo tí a yá pátá títí di 1999 náà lọ́bá sanjọ́ ju olórí orílẹ̀-èdè lẹ́ẹ̀kejì ní wí o 5 billion dollars how many billion dollars 5 billion dollars kọ́dẹ̀ ilẹ̀ lọ gbogbo ọ̀rọ̀ tí ń wí lórí íńtánẹ̀tì díẹ̀ láti verify general obasanjo lóhun tó wá bẹ̀rẹ̀ for another record ibá àti ń san government after government ni wọ́n ń san wọ́n sábìsì dẹ́ẹ̀tì wa èló láti san èló ló kù ó lóhun discover pé a ti san a total of 28 billion dollars in servicing a debt of 5 billion dollars kẹtàn ah, bọ́bá ẹgbẹ́ yíò ní ẹbọ́yá ọba ní pé if you ask me what's the worst thing in the world is òun wá ní ah, ah what 28 5 níbo ní 20 kọlọ́lọ́ àrùn wa ní sorry sir kò tí ìtàn o eh, eh. and we still owe 16 billion sẹ́rí pé what the worst thing in the world Number a bá lóòótọ́ is interest nígbà tí pàṣán wọn kẹnìkọ̀ọ̀kan ó ṣe kàn wá gbogbo ń tà ń bá yí kìdì sí náà interest kún gbogbo à ń yáwó à ń yáwó ńgbàtà yá 5 billion ẹwọ yí tá padà ń lọ san almost 44 billion bàbá sì san gbà wọn bá ikú nílá tún bóyá yóò ti di 80 billion torí náà lẹ́yìn pọ́lọ̀ ní ọ̀dá aburú ńláńlá ni mo fi ní lẹ́yìn tọ bá sanjọ́ yìí ẹ̀tún wádìí ládúgbò tí àbí ń lù yín bàbá kan tó ti nílé tí ò ní mọ́ òun ni ẹbí pé sí wúmbẹ́ ń bèrè bá bí ò sí ọlọ́mọṣẹ́ àjárí yín pẹ́ oníbèrè yìí oníbejì ni wọ́n ṣe wọ́n nígbà tí ẹ̀ ń bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sọ ẹ àwọn ọkùnrin méjì tí kan wà jẹ́nà torí eṣinṣin ìkejì ó sì wọná tó ni ẹ bá ti dárúkọ ńgbà tọrọ pọ̀ tààlù jẹ́nà àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ṣe àlè ṣe court marriage àbí ká gba certificate bẹ́ẹ̀ ní tẹ̀rí accord pé láti fi back up pé àwa náà ṣe wedding maybe for the purpose of travelling or other things like that so kí ni islamic views. ẹ ìbéèrè alákọ̀ọ́kọ́ Eh, àsìkò lọ́jẹ́ kí n kàn lọ bí tí ọ̀pọ̀lọpọ̀ tí mọ́ sọmọ kàn lọ bí pọ́ìntì ta fẹ́ lọ ni àmọ́gbàdẹ́ ti bèèrè yìí ọdá akásọ débẹ̀ náà annabi sọ̀rọ̀sọ́làm ní àwọn méjì ẹnìkan tàtàrà náà àtàtàrà ìsinsin ọwọ̀ náà àti sọ́tí ẹ̀ òun lẹ́ni tó yà ọkàn fojú kéré ẹ̀gbà sísinsin ní ní orúkọ òsàáyí <laughs> gbogbo tẹ́yàn bá palókọ̀ nǹkan mí lẹ́yìn ọlọ́run ọ̀sẹ̀bọ̀ kọ́ràbọ́ jẹ́ sísinsin ẹnìkejì wá ní à ẹ̀rẹ́ mi ò kọ́dà bí ò tó ṣinṣin kọ́dà bí ò ṣe kíni bí ò tó ṣinṣin èmi ò lè pa nǹkan kan ló kọ nǹkan mi lẹ́yìn ọlọ́run ọ̀nà à ń bọ́ sọ́rọ̀ ń pé kíní wọ́n bá gbé orí ẹ̀ ànábì ní tó sọ ọ̀dọ́mà àdìjọ́n náà òun kọ̀ láti wọ́n náà wò pé à kódà ṣinṣin torí ń ń fẹ́ lò là níyàn rẹ̀ òun lolúwa fi ní láyé ànáàlà lọ́ha lòhùnmùhá wà láàá ẹran lé yàtọ̀ ọpa kò sí tọ́lọ́wọ́ ọfẹ́ jẹ̀sí kò sí tí ó fẹ́ràn sí ẹ̀yìn náà lẹ́jẹ̀ nǹkan yìí àmẹ́nu tọ́lọ́un fẹ́ ni pé ní ló kọ ọlọ́run nǹkan ní tóbi àwọn oníkọ́ọ̀tù wọ́n jòkó yìí honorable justice kamal ibn abdullati àwọn ó tún lè sàlàyé rẹ̀ fún àti ìbá ìpẹ́kọ̀ sásìkò àmọ́ ẹjẹ́ kí n gbẹnu wọn sọ́wọ́n bá àsìkò yìí náà alhamdulillah àtàwọn àtẹ̀mí náà you must know lawyers làwà méjèèjì náà bá ti kéwú náà la ké òfin in tí à ń ṣe Nigeria kò síbì kankan tó gbé sàtífíkèètì máríèjì mọ́sálásí dé tí ó wọ̀ ní òfin because òfin wá recognize ìyàwó ta se lójú ọ̀nà ẹ̀sìn wọ̀rọ̀wà mọ̀rú ẹ̀sìn tí ọba fi se kí musulmi ọmọ jẹ́ nìkan alẹ̀mọ́wà àbídẹ́rùbà ń pé ẹ̀ẹ̀ tí properly document marriage yìí yà àbíkẹ́ wá court ọ̀rọ̀kọ̀rọ̀ ni òfin nigeria títí di bá ti ń lò lọ yìí ọ recognize pé bẹ́yàn bá fẹ́ra wọn lójú ọ̀nà tẹ́yàn fi fẹ́ra wọn ní no musulmi ẹ̀sì fún wọn ní certificate bẹ́yàn bá tẹ̀ wá tó dé ládé irú ọ̀dọ̀ wa ń kó ara ọlọ́jẹ́ ìgbàdúrà jí wa yọ́ lọ́ọ̀dọ̀ àwọn honorable justice sẹ̀rí àkọ́kọ̀kọ́ àfi yóò iṣu marriage certificate ọ̀pọ̀lọpọ̀ ọmọ musulmi látara ignorance àbí àìká tó yẹ káàkà kún lẹ́yìn ìgbà tó gba sàtì tọ́lọ́n tán ìyàwó tún wá pé àfikáwọn ọlọ́ọ̀gbà di kọ́ọ̀tù náà kí wọ́n sọ ewu tó wà ń bẹ̀ fún ọbọ̀ bá má ewu tó wà ń bẹ̀ by law tí ọba ti lọ lọ ṣerú marriage yìí fún rẹ̀ ló ti nullify marriage táwọn àfáà se kọ́ọ̀lá lọ́wọ́ kọ́ọ̀lá rọ̀ṣùsù and tọba dọ̀la èyí tọ́ kọ̀nà súnà ọlọ́run òun ni pọ́kùnrin ní kọ́ ma kò láyé súnà ọlọ́run bẹba wọlé kọ̀ọ̀kan nísìn ẹ̀rí pé ẹka mẹ́wàá kẹ tó kọ̀kọ̀kan lápé a bàbá lọ ìyàwó kú lọ́wọ́ àfọ̀kọ́lẹ̀ bọ́lọ̀ tí ma sábà tónù bọ́bá tó ti ẹ náà bẹ́ẹ̀ ó ti dẹ̀yìn rẹ̀ rú látójú ayé rẹ̀ torí pé pẹ̀lú court marriage yìí nìkan certificate ìyàwó rẹ̀ ní lọ́wọ́ yìí ó lè lọ pé ní kò sí tí ń jẹ́ ogun o pé ẹ̀ faraidu kan ìṣẹ̀rí àkan ní ẹ̀fún bàbá kan nìkan ẹ̀fún ya kan nìkan ẹ̀fún ẹnìkan ta ló lè foundation rẹ̀ bẹ́ẹ̀ ìwọ ni o ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní obìnrin ilé tò lọ́nà tíṣẹ̀rí ọgbà tó and ó ti fún ní weapon tó wà potent enough to do that pẹ̀lú pé wọ́n kàn rúkẹ̀ ẹ̀bí wọ́n kàn fún wa ní ìwé ẹ̀rí bọ́dẹ̀ yìí tí ọ̀pọ̀lọpọ̀ náà padà ń wá ń rí lójú ayé jẹ́ kó tó kú náà ọwà afẹ́fẹ́ yàwó kejì o <laughs> tó bẹ́ẹ̀ o ṣe kí ni o tó bẹ́ẹ̀ tọ́ bá ti ní sàdífíkẹ́ẹ̀tì court marriage lọ́wọ́ òfin ọ̀gbọ́ láyé ìtumọ̀ court marriage nù one man one woman <laughs> tọ́ akẹ́rẹ́fọ́kùnmọ̀ lọ wọ́n ní kọ́dà kò sọ́rọ̀ high court kọ́dọ̀ ò lè lọ lower court kọ́ fẹ́ fẹ́ dissolve marriage tí wọ́n se ní registry high court torí náà a lot of dangers lọ́wà inherent ìní tọ́mọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lọ tó wọn ààrẹ ẹ̀pọ̀ mo sì ń repeat ẹ̀ kò síbi tí ò lè gbé sàti Eh, mọ́ṣálásí dé ibi tán bá ní ti kọ́ọ̀tù làwọn nídi go and get that of sharia court of appeal òtìyẹ sharia court of appeal lè ṣe kọ́ọ̀tù abẹ́lé honorable justice bẹ́ẹ̀ ti rí tí wọ́n ń fáyà tí wọ́n ń se wá sí òun ọlọ́pàá nù lẹ́yìn wọn òun george high court ní sharia court of appeal card if you are a grand caddy of a state you are like chief judge of that state bọ́lọ́pọ̀ ó di tẹ̀lé gbogbo adájọ́ high court ní tẹ̀ládájọ́ sharia court yìí náà torí náà ẹni tó bá fọ́ràn ara ẹ̀ lọ́tọ̀rọ̀ ara ẹ̀ bọ́ wàhálà ní ọlọ́tọ̀rọ̀ ara ẹ̀ bọ́ ọlọ́hùn jazakumullahu khairan lábẹ́bẹ́ oníbèèrè bèèrè wípé ẹbá wa sọ̀rọ̀ nípa at-tawhid a sì ti máa gbọ́n kankan al-ikhlas ìjẹ́ kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì al-ikhlas àtàwòhìd ojú kan náà méjèèjì àmá tàwòhìdù kó nǹkan mí sínú yàtọ̀ fún tó tún kún ìfìláàsù ni àti ìfìláàsù àti tàwòhìdù ojú kan náà wọn lọ lọ́nà wò tàbá ní tàwòhìdù ìtumẹ̀ ní pé ìmá ọlọ́run ní ọ̀kan ìsìsìn ọlọ́run ní ọ̀kan bàbá ń sọ̀rọ̀ ìfìláàsù ìtumẹ̀ náà ní pé gbogbo ẹ̀sìn rẹ̀ òun mú aspect pé kí ni ìsin ọlọ́run nìkan tàwíìdù ó kó sin ọlọ́run nìkan sínú yóò tó kó ìmá ọlọ́run nìkan sínú àmọ́ ń tán pé ní ìkìláàsù ní pé gbogbo ẹ̀sìn rẹ a gbọ́dọ̀ ọlọ́run gbọ́dọ̀ náà rẹ torí gbẹ́ngbà tọ́ bá ń kírùn tó se pá níyàn rẹ ní pé káwọn yóò fi mọ ìyàn pé àà bá ń kírùn báyìí àà bá ń tànkàrá báyìí a jẹ́ pé ìkìláàsù sínú ẹ̀sìn rẹ̀ kẹ́ẹ́sẹ́ torí tọ́lọ̀ nìkan ló fi ẹ̀gbẹ́yà eh, ká bèèrè kan sí torí ẹ̀yí náà ti mọ prógrámù wa àsìkò rúnà sí tó tó ẹmọ́ bìnú alhamdulillah wọ́n sì ti fún wa ní ìròdùnú ipé halkọ̀mbẹ̀mbì ní gbogbo ọjọ́ sátọ̀dẹ̀ ṣe rọ́rọ̀ tàwíìdù ọ̀rọ̀ síríkù bàbá jòkó ń bí wákàtí mẹ́wàá lónìí à ní sọ́tán àbí bẹ́yìn náà bá sì gbọ́rọ̀ wákàtí mẹ́wàá ẹgbàgbé gbogbo ẹ̀ <laughs> lẹ́ẹ̀kẹ́ náà àfi kéèyàn ọmọ wá lé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ètí ọ̀bá tún yé ẹ̀mọ̀ wá béèrè ọlọ́run ó sì rọrùn bẹ́ẹ̀ fún ẹjá gbẹ́yẹ ọ̀kan sí. náà mọ̀ wọ́n ní ọdún káyókáyó tí wọ́n máa ṣe wípé kí ni ojú tí islam fi wo. arọ ọ̀nà madáfílù ṣètọ́n ara àwọn alẹ̀kùn tí ṣètọ́n ní sí kalẹ̀ kọ́lọ̀ńkọ́ bá wa tì ọ̀kan lélẹ́yìn ṣẹ̀rí tí islam wí ń pa káyókáyó òun lọ́pọ́sìtì tí ń jẹ káyókáyó yìí o ṣẹ́mọ̀ pé tán bá ní káyókáyó kíyàn jẹun náà rí bọ́bá ipá ló kọ tákò kọ tí islam sọ ọjọ́ tá ń pè lọ́jọ́ káyókáyó yìí kí ló kọ tọ́ sọ má jẹun má jẹun má gbàwẹ̀ má gbàwẹ̀ wàláì bá nẹ́bì ti wí sọ̀tọ̀lọ́sọ̀lọ́ àwáwá ní káyó káyó àmọ́ bí ó ti wọlé tọ̀ èyí tó lọ́n fẹ́ràn anẹ́bì sọ̀lọ̀sọ́lọ̀m ní pé anẹ́bì ó dé bá wọn ará mẹ̀dínà wọn a máa gbàwẹ̀ ní ọjọ́ táǹkò lọ́jọ́ káyókáyó yìí anẹ́bì wá lè ṣe tẹ́ ń gbàwẹ̀ yìí yahudi wọn àà ọjọ́ ìlọ́lọ́n la anẹ́bì musa ọjọ́ ìlọ́lọ́n se bá ifá anẹ́bì bá à anẹ́bì lè náà musa mẹ́mkù musa yìí annabi sọ̀rọ̀sọ́lẹ̀m ní kọ́dà bọ́ bá dọdún tí ń bọ̀ na àṣùmọ́nà tààsẹ̀ ọjọ́ kẹwàá yìí nìkan kìí ìgbàjọ́ kẹwàá ètò gba ọjọ́ kẹsàn pẹ̀lú ẹ̀ wá ní káyókáyó ti dé torí náà ẹ̀dàkùn irú ọjọ́ òní tí a wà yìí bí wọ́n ti ká lọ́dún yìí mọ́rọ̀ pé àwọn kan ka òní kún àwọn kan sí kọ̀ ní kún mẹ́sàn gbogbo ilé ìtẹ́yàn bá kanú méjèèjì kọ̀ láìfí àwọn ẹjọ́ tí a ń sùn gan òun lọ́jọ́ kẹwàá annabiso asọ́làm wá já mọ̀ pé àwọn yahudi bá wọn bá gbáwẹ̀ yìí ọjọ́ kẹwàá nìkan ni wọ́n gbà bẹ́yìn ọba wá gbà tí tí òfin ní ìjọ bí àwẹ̀ yahudi lànàbí fi ní gbáwẹ̀ ẹjọ́ kan bẹ̀fọ́ rẹ̀ bẹ́yìn ọba wá ráwẹ̀ ẹjọ́ kan gbà bẹ̀fọ́ rẹ̀ ó lè gbà ẹjọ́ kan ní ẹ̀yìn rẹ̀ bọ́ bá ti sèkánnú méjèèjì yìí o ti bá súnà náàbì mú yẹn ni pé kèèsè pérú àwẹ̀ ìyàwó dé ọjọ́ aṣúra nìkan òun lọ́bi jẹ́ pé bẹ́yàn bá gbáwẹ̀ lónìí kọgbà ní ọ̀la inú kó ní ọjẹ́ 9 and 10 lọ́la àbíkọjẹ́ 10 and 11 bẹ́yàn bá sì gbátà náà àjẹ́gbọ́gba 9 10 and 11 kọ̀ láìsí náà torí pé ànẹ́bì pilẹ̀ wí pé sọ́lọ̀lọ́wọ́ àrùsẹ́lẹ̀ oṣù mọ́hàrọ́mù láti bẹ̀rẹ̀ rẹ̀ dóparí rẹ̀ oṣù tẹ́yàn máa fi gba àwẹ̀ ni another point tí ìfẹ́ clarify bí ni pé òní ni saturday hadith anẹ́bùwa muhammad sọ̀rọ̀sọ́lẹ̀m nù súnánù tírímìdí anẹ́bì ni ẹmẹ́gbà àwẹ́jọ́ sátidé o àyàfẹ́ tí wọ́n bá àdídà nẹ́bì sọ̀lọ̀sọ́lọ̀m kèé wá takora wọn àwá ní ká gbàgbọ́ yìí rẹ̀. annabuwa muhammad sọ̀lọ̀lọ́wà àríwọ̀sọ́lọ̀m nínú buhari àti muslim tó lágbàájú tú tírímìdí lọ pẹ̀lú. annabi hurera tọrọbi allahu anu abu hurera gbàdí ìwá lọ́dọ̀ annabi ó ní annabi sọ̀lọ̀sọ́lọ̀m ní àyàfi kọ́ gbàjọ́ kan before jímọ̀ àbí kọ́ gbàjọ́ kan after jùmọ̀ ìjọ́ wo ni jọ́ kan after jùmọ̀ òdè ni annabi sọ̀rọ̀sọ́lọ̀m wá wọlé bá juwẹ̀ríyà bintul harifi ìyàwó annabi sọ̀rọ̀sọ́lọ̀m ọjọ́ ìjẹjọ jímọ̀ annabi retí kí juwẹ̀ríyà ọ jẹun pẹ̀lú juwẹ̀ríyà lóhun gba ààwẹ̀ àtọ̀sùmínà gádà sọ́gbàwẹ̀ ní ọ̀la ọlọ́run ọ̀la a àwẹ̀ lọ́la anábi ní fa áfẹ́rì ya gátò nínà in bá ń tàbí rẹ̀ ìrà náà gbà wá mú lọ́dọ̀ anábi sọ̀sọ́lá pé àìdáwẹ̀ jímọ́gbà àfikágbà before or ìjọ́ kan after ìjọ́ wo ni jọ́ after ọ̀hun lọ́jọ́ kíni ọdí méjì ẹlẹ́ẹ̀kẹta annabi sọ̀rọ̀sọ́lọ̀m nínú àwọn àwẹ̀ tọ́lọ̀ ń fara mọ́ òun ni síyámù nàbí yìláyí dáú òun làwẹ̀ annabi dáúdà aléhìsàdá annabi lẹ́ni ọba lágbára rẹ̀ kìí sí wọ̀ àwẹ̀ annabi ọlọ́n tọ́lọ̀ ń fara mọ́ ni káàna yẹ súnmù yóò mọ́ wọ yóò fìrù yóò mọ́ bọ́bá gbá àwẹ̀ ẹjọ́ kan yóò jẹ oúnjọ́ kan bọ́bá gbá àwẹ̀ ẹjọ́ kan yóò jẹ èyàn ó lé kọ̀sọ́gbọ́n rẹ̀ tọba gbà lónìí ní ìsẹ̀ ọgbà jímọ̀ lónìí ọ̀gbà sátidé tọ̀sẹ̀ ìgbàtí ọba fi yípo di sátọ̀dé mẹ́yìn sátọ̀dé gbọdọ̀ bọ́ sí ọjọ́ ààwẹ̀ gbogbo àwọn àhàdìdà nẹ́bùwa mohamed sọ̀lọ̀sọ́lọ̀m nìyí hadithu tirimidi táwọn kan wá wúwọ́ mẹ́yìí kí ni mọ́mù tirimidi tó gba hadithi wá gan wọ́n lá ẹnìkan mumi wọ́n lẹ́nìkan ṣekíní ẹni mumi yóò bí ẹni ó kú sí odò ẹsẹ̀ honorable justice nínú súnánù tírímìdí ńgbàdí tírímìdí gba hadithi wa bí ìpọ́ mọ̀ pé yóò di controversy ńgbà tó wọ̀n bá sí láyé mọ́ alimamu tírímìdí ní túnmọ̀ hadithi yìí ni pé yúkọrọ̀ù àn yóò fọ̀rọ̀dà yóò mọ̀ sábtí bí sí ya ó ní ta nẹ́bí ń wí ni pé yàn gbọ́dọ̀ single out toríjọ́ táwọn ìyàwó dí mú lọ́jọ́ tọ́lọ́lá gẹ́gábàwà ti mú jímọ̀ òun lọ́jọ́ sátidé kọmọ̀ adábígbà tẹ́ ń bá wọn pán ọjọ́ sátidé wọn lé alimamu tẹ́rìmìdí ní tàbí ìfì ń wíni alimamu tẹ́rìmìdí ló jẹ́ àmọ́pà nẹ́bì ní ẹmẹ́gbàwẹ̀ lọ́jọ́ sátọ̀dé òun ló sì túnmọ̀ rẹ̀ gbogbo àwọn alfa ibn hajar ibn kudama àti gbogbo àwọn alfa tí wọ́n ti lọ báyìí làwọn náà sàlàyé pé ń tààkọ̀ tàànàbẹ̀kọ̀ òun ni kíyàn gbáwẹ̀ ẹjọ́ sátọ̀dẹ̀ ní tìtorí pọ́jẹjọ́ sátọ̀dẹ̀ àmẹ́nìkan gbáwẹ̀ bọ́ ọ wá bọ́ sí sátọ̀dẹ̀ àbọ́fẹ́ gbáwẹ̀ ẹjọ́ kan ọjọ́ ń wá bọ́ sí sátọ̀dẹ̀ kò sínú

ni wọ́n wọlé abẹ́lẹ́wọ̀n ọba alikiola kí ó mọ̀ sàbẹ̀ni sanwó-ẹlẹ́sàn àwọn sheikh wa abdulrazak abdulaziz aha abdulrazak ni allah akar abẹ́lẹ́wọ̀n ọba alikiola kó mọ̀ sàbẹ̀ni sanwó-ẹlẹ́sàn dáadáa eléyìí tẹ́yìn náà wá gbọ́ ìkọlọ́mọ́ fi ṣe ìbánilẹ́jọ́ aburú fún yín kọmásà sí níbanilẹ́jọ́ dáadáa fún yín ni alábẹ́ẹ̀bẹ́ ààbò àwa tí a wà ní agbègbè Ìkòròdú ní central mosque ọgbàrá ń bí alkọ a máa wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dé eléyìí tí àwọn àfáà máa ń bá wọn sọ ọ̀rọ̀ ọlọ́mọ ọba àlékiọlá ìgbàláyé ń bẹ fún wa káwa máa béèrè àwọn béèrè ní ẹ̀yìn sọ̀látùl asri bàbá ti kí asri tán ní 4:30 ní máa bẹ̀rẹ̀ títí di sí stáàtì lágbára ọlọ́wọ̀n ọba alékiọlá ní ibi bíbà yìí kọ́lọ̀wọ̀n ọba alékiọlá kó mọ́sà bá ní san àwọn elétò náà ní ẹ̀san dáadáa. now insha allah uh, ètò yìí àwọn ìmáàmù fẹ́ ṣe put of thanks.